kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́hùn ṣe torí wọ́n ní iná lílá ìwà iná ilé ìrọ̀jú ọ̀dẹ̀ láti wá ibẹ̀ náà dẹ̀ la máa padà sí kò sí bá a ṣe lè pẹ́ tó láyé náà ìjọ kan náà a máa lọ jẹ́ iṣẹ́ tàbílẹ̀ ayé wa ṣe Murphy Àfọlábí ọ̀rẹ́ àti kékeré mi ọlọ́mọdé àgbà ọjọ́ rẹ̀ mi torí pé ó jẹ́ ẹ̀tọ́ tó yẹ pé life is simple rẹ̀ sí in anything láyé tí wọ́n bá ti múlé ayé simple kò sí nǹkan kan mọ́ torí pé tó bá dijọ́ ọjọ́ kan náà a máa padà jẹ́yìn iṣẹ́ wa kò ní jẹ́rù àwa ìlànà síbi ìfún ìmì àti ẹ̀lá appointment ní eh, France embassy.